Eh. wẹ̀rẹ̀pẹ̀ òní ibi kan àwọn gbámú gbogbo àlọ́ fi ń jáníjẹ ẹni bá máa bẹ̀ṣù jẹun ṣíbí rẹ̀ àgùn ẹ bá wí fún mi àtẹ̀gùn lọ́lá kan ti ń fún ẹ pọ̀ tọ́dọ̀ bá di alágbálúgbú àgbẹ̀ alákanlọ́ ẹ̀rẹ̀ mm-hmm. eh, eh, eh, lọ́jà. gbogbo ẹ ló fi ń jáníjẹ ẹni bá máa bẹṣù jẹun ṣíbí rẹ̀ àgùn ẹ bá wí fún mi kí n tọrọ ọkọ ajẹ. Okay, merci. lójú ah, good afternoon. So, thank oh. you for the outing. You're welcome. <laughs> anyway, um, do you think your mom is going to be cool with me? Sure, she's welcoming. She doesn't have any problem. Abi Tiwa Lola? Ah, uh, well, um, she doesn't have any problem, like you said, um, but don't you think it's a little bit too early? Oh, oh no, no, no, no. See, just listen to yourself. Wọ́n náà sọ pé ó early. Loto early loto. àbúrò ẹni ẹ̀gbọ́n ni ẹ́. Ìwọ ló yẹ mari. kọ́kọ́ má rí káàbùrò ẹ̀ tó má rí. Bọ̀ tó bá jẹ́ pé bí mo yẹn ń sọ látijọ́ ẹ̀, ni. Bàbá ṣe ṣe nìyẹn, bọ̀ kò ọjọ́ tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ tàbúrò bá fẹ́ mú ọ̀rẹ́ mi wálé kákú ṣe once yọ stand ó ní ọ̀rẹ́ mi kan tá a tẹ̀ ṣe tiwọn náà bẹ́ẹ̀ njọ́ kan ẹ̀gbọ́n àtàbúrò lọ́jọ́ márùn njọ́ náà ọ̀rẹ́ mi ọ̀tọ̀ òun náà dẹ̀ mú yọ stand excuse me please don't even go there okay kí ni problem wọ bàbá yìí how many times mo ti sọ fún ẹ pé kò yé ma bá mi sọ trash yìí mọ́ what are you feeling like. ọjọ́ tí wọ́n bá ṣe kíni kó o ṣe kíni what what Please. calm down. Calm down for him. Okay. Má bínú. Sorry. I'm I'm really sorry, Felix. Um nǹkan tí mo kàn try láti sọ ni pé bóyá kẹ́ fúnra yín ní time díẹ̀ kó tó di pé ó máa mú ẹ wá mọ̀ mọ̀ sí. Do you get what I'm saying? Okay, um don't worry, we'll we'll look into it. We'll see what we can do about it. Okay. Don't worry. We we need to go now, so we'll see you guys later. This is such a funny guy. What's what I'm doing? And the shadow doctor. Hey, Dabo! ọmọ rẹ tòmí lọ́jọ́ rí nínú ọkọ̀ tó lọ àyìnbá gẹ́ràn ó dà máa gbẹ lójú black lady máa rà. All right. bye ẹjọ ẹjọ torí Ọlọ́run ṣé dédé tiẹ dédé ọ̀rọ̀ mi dédé ọ̀rọ̀ ni n fẹ́ ti gbọnulẹ ṣé ètò ètò ni mi like wàhálà ṣé mo sọ fún náà tún lọ látànà ṣí iye wọn tó ń jáde láàárọ̀ kọ́ńbẹ́sì bragi kọ́ńbẹ́ bragi wọn bragi látàárọ̀ sọ fún ìmúṣẹ́ máa jẹ́ kí wọ́n jáde ìgbà tí wọ́n jáde aago mélòó rún ẹ lọ ìgbà tí wọ́n wọlé ṣé wọ́n jẹun sùn lánàá ṣé mi ràn ṣé inú ẹ máa jáde ṣèwọ́n àti sọ fún wọn lọ́bọ̀ ọkọ̀ àti sọ fún wọn ní padà dé it's not no good. ìjẹ̀bù calm down ah ó dẹ ní sùúrù o a jáde lánàá àmọ́ páàní wálé wá sùn ibi tá a lọ ilẹ̀ ti ṣú ń bẹ̀ á dẹ̀wò pò kí ká sùn sọ̀n má fòrùn rẹ̀. then you give me a call you give me a call it's very simple You ìwé má sọ fún òun nìkan kàdé ojoojúmọ́ ló ń ṣe instagram ló ń ṣe facebook ló ń ṣe whatsapp àbí wẹ́ẹ̀mù tútù dán. jọjọjọjọ ṣáájú ọmọ kékeré ni. ṣùgbọ́n there you go again there you go ọmọ kékeré o ti di flower wọ́n ti mú rẹ́ dátẹ́yìn wọ́n ti à ń tẹ ẹgbẹ́ yìí wo instagram wa ó yá instagram tún yà fi jọ mí nìgbójú náà mí nìgbójú instagram rẹ̀ how many followers rẹ̀ ṣé o ní follower one twenty ni oh anyway, to post a hundred picture ẹ máa bọ́ ẹ sọ̀rọ̀. Okay, má bínú we are sorry okay? Share mommy one ń lé. ó wà nílé kẹ́lá yanjú ẹ̀ ẹ̀jẹ̀ kan mọ̀ sọ̀fọ̀ it's not it's not part of our going out yesterday It's sọ̀rọ̀ wọn kàn jẹ́ kọ́mọ̀. all right we'll do that okay? then you do that eje jẹ máa jẹ kó máa clear ridiculous fún ẹ gbọ́. no problem we will do that. instagram ẹ mú instagram lọ o tún lẹ phd nínú instagram mo oye oye oya oye mẹ ẹ fọlọ fọlọ abẹlẹnẹ fọlọ abẹlẹnẹ o ní two thousand five follower o ti o ti post picture hundred thousand o ja follower wọn tẹ̀lé rẹ. àbí wọ́n jẹ́ ọṣù pọ́pì àbò jẹ́ túfèsì àbò jẹ́ ọlámìdí. hello mommy don't hello me. hello mommy. you be careful. ṣọlá pé i have told you several times that number. ipe as long as tó bá wà under my roof àṣẹ mi láti máa hold mọ́mí kí ni nǹkan tá a ṣe báyìí. ẹ̀yin méjèèjì ẹ lọ látànà ẹ fèmí nìkan sílẹ̀ nínú ilé ó tún máa rìnrìn ẹ ò dá rìnrìn ẹ ó tún mú handbag dání. mọ́mí ṣé mi ni handbag ni. Ah, okay now i get it um, torí pé àwa méjèèjì ajáde inú ilé látànà àfẹ̀yìn nìkan lẹ̀ sínú ilé lẹ̀ ṣe ń bínú sí wa bẹ́ẹ̀ okay we're sorry. ẹ má fi sorry ma ẹ má fi sorry fún mi ẹ ta ni ẹni tó drop yẹn nínú mọ́tò oh um, Felix nìyẹn òun àti ọ̀rẹ́ Felix yẹn boyfriend ọmọ yẹn ni Ṣọlá pé. Ṣọlá. yes mummy. boyfriend. yes mummy and he wants to meet you. ta ló meet ta ni meet you mo máa sọ fún yín ìrírí làgbà ẹ̀yin ọmọdé ìrírí báyìí òun làgbà ó yẹ ìjókòó i want to tell you a story. <laughs> I want to tell you. to go back to my room. Maybe she needs the story. You can tell her. Hmm? Mm. Ah, well, mommy, maybe you should keep the story till further notice, okay? Yeah. I'm ah, a bother to watch. Bẹ́ẹ̀ni máa rà wọ̀. Ṣé I should keep the story till father notice? Ẹ máa gbọ́ lọ́jọ́ iwájú, ìyẹn náà ní I had a dog. day, I'm tired, I need to go. Ẹ̀yin méjèèjì àbí? I'm telling you. you, are the reason for my existence, that's the truth. Huh? Really? How can I possibly lie about that? I'm telling you, this is how I feel. I'm telling you from the bottom of my heart. Jalakwenko? Oh, no, I'm in my room. Oh, okay, bye. I'm just holding. So, gbogbo ọ̀rọ̀ tó ń sọ látẹ̀kàn kò ṣèmi ló ń báwí. Èmi náà ṣáà ń wò bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yẹn wà expensive fún mi náà. Ìgbà tó ti mọ̀ bẹ́ẹ̀ kí wàá lẹ́jọ́ òwèrè tó ń ro. Jọ tó yọ lọ ṣé mo kì í ṣe obìnrin ni. Ẹ obìnrin ni ẹ obìnrin yàtọ̀ sóbìnrin. Ìwọ náà wo rẹ kó wá wo ọ̀rọ̀ tí mò ń sọ ṣé ó tálì pẹ̀lú ẹ̀ ṣó bẹ́ẹ̀ lọ. Ah, ah. ọ̀rọ̀ yín àti wọ́ṣọ ẹjọ́ bára yín. jọ kí ló ṣe mí. kí rìn jẹgbẹ́ ni. kí ló ṣe mí tó lè sọ̀rọ̀ ẹ fún mi. ó ṣì lọ́jọ́. kémi kó ṣì lọ. ojú ẹ ti wálẹ̀ àbí ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe ojú ẹ ti wálẹ̀ ó lè ní kó ṣì ń sìn. parí ẹ̀ dàn. wàá tún wá wàá tún pè ó wàá tún wá. wàá tún wá lórúkọ mi ń bá pè ẹ wàá tún wá mọ̀ bí ọ̀dà kò mọ̀. àní wàá tún pè wàá tún wá. ìwọ náà tún wá kí ni èrè. mo tẹ̀lé wá sílé ẹ̀ ọlọ́run ló jẹ́. ẹ wò bá wálé apá nípò mi. All right, baby. I love you too. Oh, I'll call you back. My mom is there. Oh. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ ń yin àbí. Ibo Eh? Kò sí ẹ̀ wá sí respect kankan fáwọn òbí yín mọ́. Ẹ tí ẹ kì í ń wò pé àgbàlagbà lélẹ́yìí o, ẹ jẹ́ ká pọ́n wọn lé. Kí ló ń ṣèyàn ọmọdé yìí I'm sorry, mommy. Ah, you are sorry. Mo dúró o tún sọ̀rọ̀ nípa love kí ni ìwọ ọmọ tó jẹ́ love kan. mummy i don't know but all i know is i'm in love mummy. <laughs> ìjọ wo gangan ni mo bí àkàrà ẹ tí àkàrà ẹ bímọ wo láti ẹni lọ i don't want to hear anything about love in this house again. Ah, ah. Ah, ibo de ti love ìyá yín dé tẹ́ love ọkùnrin kan ta. ṣe ya létí lápá báyìí ah ọlọ́run àjẹkẹ́ gbọ́. Workers labor under poor working conditions. Um, but the consumer buy at high cost because of the complicated distribution patterns. Um, mo lérò wípé tí a bá kọ mú àwọn kankan mọ iṣẹ́ tiwa bíi coffee tropical fruits Um, àtàwọn nǹkan míì tó yẹ pa lè fi ṣe ju àwọn tó kù wà lọ mo bí ká máa wà òkè. yeah it sounds like a very good idea but i'm thinking um, profit yẹn máa wà down i'm gonna be down on profit but. <laughs> Um, mo mọ̀ àmọ́ tí a bá fẹ́ jù wọ́n lọ a gbọ́dọ̀ ṣe jù wọ́n lọ. okay hotel business require serious effort to improve the company image mo believe pé taba lè ṣe wọ́n máa wà okay. it's okay máa fi tó dáàbì létí lọ ìwọ ó sọ ara ẹ di ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ kalẹ̀ àbí gbọ́nà kí ni ìtumọ̀ kàtìkàtì rádaràdà tó ń bá mi dánwò ní ọjọ́ mẹ́ta yìí. Rọ́mọkẹ́ Rọ́mọkẹ́ what is your problem? at least apply some sense okay you can see i'm in a meeting no dey ko dede wow dey really. excuse ranting okay so nǹkan tí mo bẹ ẹ sọ kò sí sense nínú àbí sábò you're telling me. that's the truth mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ò ṣe mọ́ so gbogbo all this ranting you're doing i don't understand it. <laughs> oh my god very very soon àwọn ọmọ ẹni tó rant gbọ́nà ọlọ́bẹ̀rẹ̀ sórí bí mo ṣe wà tí mi ò bá tí sọ fún ẹ pé ó so mi tí mi ò bá tí sọ fún ẹ pé mo ti lù ẹ tó mi ò ní ìdẹ mo rí pọ̀ orí ìjàlá bẹ́ẹ̀ kó tó sọ fún mi pé ò ṣe mọ́. anyway tí o bá fi lè pẹ́ kó tó bá mi nù lé yẹn kó wá fún mi ní nǹkan tí mo fẹ́ tí bá padà bọ̀ wá bá ẹ níta. iná ọlọ́ngbà ò lè wò ògèrè bókìrì ò bàlá nìwò aláǹgbà ò lè wọ́ bẹ́ẹ̀ bá ṣẹ̀ra ẹni ká pera ẹni ní. Àríwá ẹ ká sàn àǹtí what's up now Túndé lórúkọ mẹ́jọ ṣé mo lè morúkọ yín mọ́ kò tó yẹn báwo ni iṣẹ́ wà pàṣẹ ìròjò ṣá. sísí mi. sorry sweet i'm so sorry i am um, really really sorry má bẹ̀rẹ̀ dé i'm so so sorry. ẹ bọ̀ kí ló dé tó fi pẹ́ tó tó yìí náà mo láti tidy àwọn kankan lọ́fíìsì mi kan lè bọ́ta báyìí má bínú ṣùgbọ́n i am really really sorry. ẹ wo anyway ẹ wọlé kẹjẹ ká máa lọ ẹ má yẹ káwọn ọpọlọ tí ò ní wo kankan máa ṣẹgìrì ah! sí ọ̀la. Ah. ni ó sáà kankan ọpọlọ ọpọlọ ti kúrò ní gọ́ọ̀mù kó ti máa sáàbù oúnjẹ ní kàtẹ́ríà òun tí ó sì kiri inú ọgbà mi kọ́ lọ́ọ́ ṣe bí bọ̀ níyẹn tó yàtọ̀ sọ́pọ̀ lọ. ìwọ ọjọ́ síjàmbá ti gbọ́gbọ́n o kò lọ́rùn ti wọ̀ mú ah, mo jẹ́rìí àbúrò tí mo ní. lóòótọ́ wọn máa ń wá lọ́tún lọ́sì àmọ́ òun lásán ló máa ń jẹ wọn tó bá dẹ̀ ti di pé wọ́n ti bá tiwọn lọ tán báyìí kò kí ń fún wọn ní follow ẹ wò inú mi dùn láti gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀yin lẹ wọn á jọ ẹ bá mi put more effort kẹ́ make sure pé kò ojú ẹnì kankan o torí bó ṣe wà yẹn ojú kan ẹ pa ojú kan rèé ni o ìyìn ní nǹkan kan mí síbí kan. ìwọ náà wàá ṣe gbogbo nǹkan tó máa ṣe pápápá o mọ̀ wípé nǹkan téèyàn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. ẹ wo ẹnu ewúrẹ́ ò tiẹ̀ lè tó lè àbí tí n bá máa jó àmà sí lẹ́nu. ẹ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pápápá. hello baby. ẹ bá mi mọ̀. ó ga jù yàwó yàwó yàwó yàwó ó lágbára. thank you ní my little Lord, ni Oh, my sister is not boring. no I thought she's she's been um, wonderful. lẹ́nu ẹ̀ èmi boring nígbà tí mo ti ń keep company ọkọ ẹ̀ látara àbí kò sí wàhálà àti ìmọ̀ nǹkan tí mọ́mì ń ṣe gan nínú ilé tí wọn ò bọ́ ta. àchífù wọn náà ni ojú ò ṣe kan ilé àná la wá. ó tiẹ̀ lè kọjú ṣé wàá wá sílé ìyá ìyàwó ẹ̀ ó wà nínú oko tó lọ. èmi ò mọ̀ pé mo ti fi ọmọ fọ́kọ̀ pé mo ti dìyà ìyàwó. ẹ gbọ́ ẹ má kí mi. wo ah. ìwọ àti wọ sálejò yìí bá ti lọ tán ẹ pè I have a story to tell you. ok ìgbà tí Felix wà lọ tán story wo ni mọ́mí sọ fún yín. Ah, mọ́mí wọn ò sọ story kankan fún un wọn kàn án advice oh really mothers. Customer tell if you always mothers are golden. Mm. They sure you fine. Mm. <coughs> What's out? Mo really level. Ah o ṣá pranpran. ó ga ọ <laughs> èmi tó jẹ́ wípé àwọn èèyàn ń bẹ̀ mí wọ́n fẹ́ kí gbé ara mi wá bá wọn mi ò kẹ́ ń pa wọn mi ò tiẹ̀ dá wọn lóhùn mo wá gbé ara mi wá bá ẹ wọmi láti kété sálẹ̀ náà èmi sílé màmá èmi pẹ́pẹ́ dẹ màmá wọ́n fún mi ní attitude kí ló ń wọ́ọ̀rì ẹ̀. owó gbogbo ẹjọ́ tó ń ro yóò bà mí lára mu ebi sílé màmá ló gbé ẹ wọ́n dẹ̀ ń bẹ́ ẹ̀ ń ta ẹ lọ gbé báwọn kẹ́dọ̀jẹ́ ṣe yín tó bá wù yín èmi lèmi ò ṣe mọ́ I am no longer interested. sí kankan tó tán kí ló ń wọ́ọ̀rì ẹ̀ ó dá mo mọ̀ pé kò ń ṣe tó but nǹkan tí ò yẹ tẹ́lẹ̀ mo fẹ́ kó yẹ sórí mo ṣe wà ẹ́ <laughs> aláàánú ẹ̀ ni mo jẹ́ oh yes ọlọ́run dídì rán mi bí áńgẹ́lì wá sínú ayé ẹ̀ láti wá ṣe kí láti wá ká gbogbo oògùn òṣì tí sọlá pé ọmọ àlẹ yẹn ṣe fún ẹ láti wá ká kúrò lójú ẹ ẹ eh, kò dé gbára tí ó wà á o de gbara ju na ko se ọ̀gá de. kúrò jàre. kíni kíni torí kò tó jẹ lánàá yóò jẹ kí kò tó jẹ lánàá tó ń dùn ẹ. kúrò jọ. wá ìdọ̀tí bẹ́ẹ̀ ni kò kò ah, dùn ẹ. jẹ́ kórè ẹ̀ pé ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ o. kíni kí ló ń ṣe é. oṣù tí ní sìn ló ṣẹlẹ̀. àyà ìṣọlá pé dé yẹn. it's better àwọn oṣù yìí pé ìwà yẹn á mọ̀ pé diona ló wà ń bí. diona ò ṣìwò kí ló sọ lẹ́nu tí ò dùn yín náà ṣó ó fẹ́ da relationship mi rú. ọmọ forget relationship kò ní dábìyà láì ja relationship èmi diona rẹ̀ mi ìjálé ni ló wá rí ẹ̀. o jákòó dẹ̀ fẹ́ràn báwo màá tí wèrè lẹ̀ fún ẹ. kí ló ṣe náà kí ló gbogbo ilé ìtòṣe Who are you? Actually asking you who you are. You're standing close to my fiancé. Oh. So it's it's you. Eh? So Iwo lo jẹ́ kó ráyè tiwa máa bì. Eh? Ìwọ ló jẹ́ kẹ́gbọ́n mi ráyè tiwa máa bì. Oh, I'm so sorry. you had better be Anyway, nice to meet you. Oh, nice to meet you as well. I'm so, so happy for both of you, seriously. But kí ni kan wà ní o? Gbogbo nǹkan tó yẹ kó ṣe, èmi ni mò ń bẹ́ẹ̀ ṣe. Ìwọ náà wò ó sìn. Aṣọ Felix ni mò ń kó lọ fún dry cleaner. O mọ̀ pé iṣẹ́ ẹ̀ ni. But it's alright, I'll do it for you, no problem. Thank you. Um, I gotta go actually. Mo mọ̀ pé mo ti ń lọ kó tó dé. vai ó ti di egungun ẹja tó dẹ̀ mú kó tó máa ṣe sí the only thing tí mo rò pé ó lè ṣe ni wípé kó sọ fún Ṣọlá pé kó jẹ́ kó mọ bó ṣe ń lọ kó jẹ́ kó mọ̀ pé ẹ̀sẹ̀ ni. irú kí ló ń sọ lè irú kí nìkan tó ń sọ yìí ó máa rí mi bí onírọ́ ni màá. o oh, tó bá wá rí ẹbí onírọ́ ń sìn ó fẹ́ kó jẹ́ pé létà ló ṣe máa rí ẹbí onírọ́ ìgbà ilẹ̀ ṣe máa dàrú pátápátá tẹ́ni mọ̀kọ́tẹ́ máa ṣe sí mọ́àbí. Um, idiot tó kọ́ aṣọ ẹ lọ tó sọ̀rọ̀ eh, ọ̀rọ̀ ẹ máa ń jọ mí lójú ńgbà mi mo sọ pé mò ń wá wé bí mo ṣe máa avoid èèyàn ìwọ tún ní kí n lọ gbaṣọ lọ́wọ́ ẹ kó máa kó aṣọ lọ kò sí nǹkan tí mo fẹ́ fàṣọ ṣe rí lè. ọlọ́wà kọ àmọ́ báwo ni ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ tí mo ní kó máa bá sọ̀rọ̀. ló kí ló máa ń ṣe ẹtí rádaràda kan owó ẹ báyìí ṣé òun ta ni kí là ń sọ kí ló ń sọ àìtí kúrò nínú nǹkan o tún sọ̀rọ̀ mi ó dẹ̀ jẹ́ ká yọ ọ̀sẹ̀ kúrò ọ̀rẹ́ máa ń jọ mí lójú ń gbà mí ah, ah. ẹ̀bọ̀ ṣíyẹn ti tó kò sọ̀rọ̀ sí mi lórí kọ́bọ̀ kọ́ báyọ̀ báyọ̀ sọ̀rọ̀ lásán pé kó báyọ̀ fẹ́ ní sọ̀rọ̀ tó tán tó ti ń sọ̀rọ̀ sí mi báyìí èmi ni mo kúrá dáadáa kiri. ó ń ta ni. Mm. kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ tí ó bá ṣe ti àwọn tó ń ṣòṣì tó ń ṣe balabala mọ̀ pọ̀rọ̀ yín bá ti sí ìwálẹ̀ ráyè tèmi wálé bá mi fẹ́ẹ́ sọ̀dọ̀ mi náà. tí ó bá ń ṣe pé wọ̀gan ni problem ó ṣe jẹ́ bí tèmi wà níwọ náà fẹ́ jumọ́. kò sí wàhálà jàre. jẹ́ kọ́rọ̀ mi o èmi èèyàn sí èèyàn there is love but ṣé orí kò nǹkan tó jẹ́ ìfẹ́ láàrin ọkùnrin sóbìnrin kò sí because immediately tí kan wọn bá ti dìde báyìí ìfẹ́ yẹn ti di tẹlomi ó ti ó ti ó ti ìfẹ́ yẹn ti bá tòun lọ ti tẹ tó wà bí náà ó ti ó ti kọjú sẹ́lòmí that is it. mm Mommy, I disagree with you. ṣe rí ìyẹn bá ti ń ṣẹlẹ̀ láàrin gbogbo èèyàn kò ń ṣe pẹ̀lú àfọlábí mi as in <laughs> ṣe rí ìfẹ́ tó wà láàrin mi àti àfọlábí ó unique gan ni kò ń kò ṣe ordinary one ṣé ti yé yín we love ourselves so much débi wípé bó ṣe wà yẹn mo lè sọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ honestly. Oh ó dá kí ni Afọlábí tiẹ̀ yẹn kí ló ń ṣe right now. Mm, okay presently um, Afọlábí mi ó máa ma ka ìwé fún professional exams ẹ lọ́wọ́. ah ọjà díẹ̀ ọkọ̀ lọ́yọ̀ kọ́ wa pè ní ọ̀sáìdì. ah ọ̀tá ìjẹ lọ. Mm-hmm for driving. I'm really impressed. Hold on. Ah, where's your ego? Ah, hold on. Ah. Oh, yo. Mommy, she too one more another thing too was so exciting as in too was amazing. Only pay category be five to ten minutes. CCE. he's gonna call me ọkọ̀ tí tán ogún ogún nìbọn rò ah ogún nìbọn rò. you mm, sure ṣá. Mm. <laughs> excuse honestly i'm. èèyàn kan tán rẹ̀ jẹ́ bí ìyá àbèjì. mommy see. you uh. calling <laughs> Hello, baby. Hi, babe okay ẹ eh, mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ kàwé tán no no màá lọ library malo lọ get the other book the other subject mo sọ fún ẹ so màá lè prepare for una no it's alright it's alright it's alright ṣe yeah I love you more bye ah what ta ni ta ni ẹ. sọ́wọ́n. sọ́wọ́n ẹni yẹn olórúkọ. Ah, ah, ó ní ta ni ẹ mo ní sọ́wọ́n nàbí kí tó tó ṣẹlẹ̀ ah. sọ́wọ́n ní jàre má nìmi lára jàre pé wo ni <laughs> àti ní nice moment àti wà happy kan bá fi kékeré bá wà pé jẹ jẹbẹ ní pé kí ni. ok kí ni èmi náà tẹ́lẹ̀ ṣe pé bóyá. ṣé ibùdókù náà jẹun wọnú kí ló ṣe ìtì ọ̀tí ẹ tí mo kàn ní kí máa yọ́ mo kí máa manage tẹ́lẹ̀ tó ní káwọn boyfriend lọ́wọ́ sókè olóṣì ẹ̀ tí wọ́n lọ́wọ́ sókè olóṣì àmìdì ìtì ọ̀tá rẹ̀. Hmm? kí ló ṣe dìdìrí ele. mi ò ṣàbúrò ìtì ọ̀tí o for your information girlfriend ẹ̀ ni mo jẹ́ ó lè ṣe wá am done with him because ó look for me. Tell tẹ́lẹ̀ Oju ojú mi ti là mi ò ní ìdẹ̀mọ́ so you can have him ẹ̀yin wèrè méjì olóṣì orí burúkú. Tell me what's going on here. Now explain? explain! She's not my sister. So, she's your girlfriend? She's not my girlfriend, she's my ex sórí bó dẹ̀ ṣe lọ yẹn wọn bí alájà ẹ̀dá kó tó padà sí bíbá yìí just just calm I can I will explain everything. Do you know what? I hate you. Nàkọ̀láyà ó ẹ̀fẹ̀ yìí gan-an bọ́ọ̀gìrì ò lánàá. Ah, ẹ̀yin lè mọ́kùnrin lè ọkùnrin ò ṣe é pọ́n lè wọn ò ṣe é gbé gẹ́gẹ́gẹ́ ó máa ń sọ fún mi ní gbogbo ìgbà pé òun love me and that he can't be without me why tó ṣe máa ṣe irú nǹkan báyẹn fún mi gbogbo nǹkan táfọlábí fẹ́ ni mo máa ń ṣe fún un gbogbo nǹkan ni mo máa fi tẹ̀ lọ́rùn like what more does he that's your first lesson a woman's best is not enough for a man nítorí wípé ibi títí ẹ ti tó ti ẹ̀ ń dìbà ní tẹlómìn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀ and that's why they are polygamous by nature. sí ṣé ti wá rí ṣé ti rí pé kò sí nǹkan tó jẹ́ fẹ́ because they can't do it only one woman they can't deal. Bàjá ah. ah. pẹ̀lẹ́ káàbọ̀. Wọ́n o ti gbọ́ nǹkan tí ẹ̀fọ́lábí ṣe fẹ́ gbọ́n ẹ̀ ó ká obìnrin pẹ̀lú ẹ̀ nínú ilé ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni. mọ́mí ọkùnrin ò ráyé wá o ẹ̀ẹ́dẹ̀bìrì pé mo ká Felix pẹ̀lú obìnrin mi nínú ilé tó dẹ̀ fi ń yé mi nígbà àbúrò òun ni whereas Gabriel ni ẹni. Ah, wọ́n ti fọkùnrin hàn wọ́n náà ó tiẹ̀ dá bẹ́ẹ̀. ṣé ti rí pé <laughs> kò sí nǹkan tó ń pè ní ìfẹ́. so now are you ready to hear my story. lẹ́yìn ìgbà tí mo ní ìjákulẹ̀ pẹ̀lú ọkọ tí mo kọ́kọ́ fẹ́ ní ìgbéyàwó mi àkọ́kọ́ mo gbìyànjú mo fẹ́ ẹlòmíì ìgbà tí mo tún máa fẹ́ ẹlòmíì same thing náà ló ṣẹlẹ̀ ah, ẹlẹ́ẹ̀kejì yìí gangan ó fẹ́ lè la ẹ̀mí lọ gbà mí o ẹ gbà yéé. madam ẹ ti jí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ẹ ṣe ọdún pé. ẹ wo èmi ni mo drive yín láti hospital délé ó dàbíi pé abẹ́rẹ́ tí wọ́n fún yín ló ń kún yín lóorun ló jẹ́ kẹ́ weak. ẹ ṣé mo dúpẹ́ ẹ mo fi ṣe ìtẹ. ẹ pẹ̀lẹ́. ẹ ṣé. báwo wà lára ń sìn. mo ti bẹ́ sà. olùwà ṣan. ẹ̀yin náà lè máa lọ léèsì kẹlẹ̀ lọ rest. èmi èmi ò níbì kan lọ ìdílé mi máa wà tẹ́ máa fi wà òkè in fact nǹkan tí máa tún ṣe ni wípé tẹ́ bá tó sùn tọkàn yín balẹ̀ dáadáa mo lè máa lọ lé ńgbà yẹn but for now ẹ jẹ́ kí n wà pẹ̀lú yín. Hmm kí o ẹ ṣé o. ẹ ní oògùn yìí láti lò lálẹ́ so bóyá kẹ wá nǹkan jẹ kẹ dẹ̀ lè lò. ẹ ṣé ẹ ṣé èyí làárá làánú kí èmi ti ẹgbẹ́ òjò ti thank you very much ẹ ojú ọlápẹ́ lórúkọ. ojú ọlápẹ́. ó ní olùsọjí ni òun jẹ́ gẹ́gẹ́ bí aláàánú tó jẹ́ sí mi mo mú lọ́rẹ̀ẹ́ àmọ́ èrò míì ló wà ní ọkàn sọjí sí èmi. yorùbá ní tàbá pẹ́ lórí mi èṣìkè èṣù máa ń bá mi níbẹ̀. mo dẹjọ jọ nítorí Ọlọ́run. ọ̀rẹ́ ò yé mi i don't understand. ojú ọlá pé nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni pé nǹkan tí ó wà lọ́kàn mi mo fẹ́ kó tètè bá mi gbọ́rọ̀ mi yẹ̀ wò kó kọ̀ǹsídà mi kẹ́lòmíì má dé kó má lọ jẹ́ pé same thing tó wà ní màyìn mi ló máa wà lọ́kàn ẹnìyẹn náà tí wàá sáré wá jẹ́ ẹnìyẹn ní o. ó máa dùn mí ó dẹ̀ máa dùn ẹlẹ́dàá mi yẹn mo ṣe ní kó consider mi jọ. ọ̀rẹ́ ò sí yé mi o ẹ bọ̀ firstly kí ni kì fi ṣe lálejò. ìwọ your love yes Ojúọlápé mo nífẹ̀ẹ́ tó bá ní fojú pé tálíkà ni mi wò mí mo nífẹ̀ẹ́ gan ni in fact mo nífẹ̀ẹ́ débi wípé mi ò kí ń lè sùn látìgbà tí mo ti mí ìtẹ́ tí n bá ti ń rọrùn ẹ báyìí mi ò kí mọ bó ṣe máa ń ṣe mí jẹ́ kí n bẹ̀rẹ̀ ìgbésí ayé mi pẹ̀lú ẹ̀ àwọn òbí mi ti ń sọ̀rọ̀ pé kí n lọ fẹ́yàwó pé mo ti ń dàgbà kí n lọ wá nǹkan ṣe jẹ́ kí mi àti jẹ́ ká bẹ̀rẹ̀ ìgbésí ayé wa ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí jọ ń torí ọlọ́run ọba i love you. sọjí. So, hm? ah, ah. ó fi ìfẹ́ hàn sí mi ní gbogbo ọ̀nà tó mọ̀. ṣé ẹ̀yin náà wàá fìfẹ́ hàn sí padà. no i turned him down until one faithful morning tí mò ń jáde lọ. Sọjí. So, sọ fún mi pé bíbá yìí ló sùn o. ó dẹ ti mọ̀ náà nìyẹn. Ah, kí ló dé tó ń ṣe báyìí síra ẹ̀ náà ẹ eh, o kò ń bí ìgbà téèyàn ń fìyà jẹra ẹ o ò ní ìdẹ yìí nù. ojú ọlá pé ojú ọlá pé jẹ́ kí n sọ wọn kan fún ẹ sórí mi ò ní kúrò ń bíbá yìí o ó dijọ́ tó bá tó dáhùn nǹkan tí mò ń sọ ó dijọ́ tó bá tó ṣe yes kí n tó kúrò níbí báyìí in fact máa make sure pé ibi báyìí ni màmá sùn lálálẹ́ tí màmá jí máa máa embarrass ládùúgbò tó bá ní pé kí n wọlé gan pé kí n wá sùn mi ò ní dẹ lóhùn náà tán tí tó bá dá mi lóhùn kan tí mo fẹ́. ó yà mí lẹ́nu wípé ọkùnrin kan lè fi ìfẹ́ hàn sí bí sọjí ṣe fìfẹ́ hàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olówó lèmi máa ń fẹ́ àmọ́ sọjí ní tiẹ̀ àbẹ̀ lọ́hùn-ún. so did it work out fine. yes ìfẹ́ mi àti sọjí kò láfiwé. ó dàbí ìgbà tó yẹ pé ọlọ́run kan mọ̀ mo fi sọjí fi pa omijé mi rẹ ni but the story changed nígbà tí mo bí ọmọ méjì fún sọjí. Hmm? ọmọ méjì ẹbí ọmọ méjì. Um, ṣé kò ń ṣe mi àti ṣọlá pé lẹ́yìn rìfàs. yes. ìwọ ló ń ṣe ẹ ó ní ẹni kò ń sun lẹ́lẹ̀ ọmọ ẹlẹ́ran yẹn ó dẹ̀ decide láti máa jẹ gbogbo kí kí ló dé ò ní ìdẹ um, báwo mọ kí ló dé kí ló ń ṣe nínú bedroom láti. ẹ ẹ ti mọ̀ wípé àwọn ọmọ yín tí èèyàn bá ti sùn tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní sùn so mo sáré rọ rẹ̀ wọ́n tẹ̀ mí. anyway ẹ bàbá wọn náà fi hàn ẹjọ́ ẹ ǹjẹ́ wọn ti ojú yìí. àmì ò rí wọn rí. òrojú yìí rí mi láéláé. ìrọ̀rọ̀ ọkùnrin máa ti fo ni tàbí kó ti kójú ẹ wọn ti lọ lára ẹ àwọn ọmọ àbúrò mi tí mo sọ pé ó ṣaláìsí àwọn lélẹ̀ ìyàwó ẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀rẹ̀ ẹ̀mí ìrìnàmọ́ náà àmọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ pẹ̀lẹ́ ẹ̀yin wọn á dà. ó mọ tó ṣẹlẹ̀ ǹjẹ́ ó lè gbàgbọ́ wípé láńlọ́ọ̀dù wọn ó kàn ṣàdédé dẹrù wọn síta lọ́sàn-án ọkùnrin kan ni pé kí wọ́n máa lọ. láì fún wọn ní notice láì ṣe pé wọ́n ṣẹ̀ èmi náà wá wò pé ó lè nírú mi kíyà máa jẹ́ ọmọ ẹlẹ́ran ni ò máa jẹgun níbi tèmi wà ìyàwó àbúrò mi ni ẹ̀ náà nǹkan ni ó yá àṣẹ lèmi ó pa o mi ò fàjà máa kó àwọn ọmọ ẹ àtiwọ àtẹrù ẹ máa kó wọn bọ̀ so yàrá tí ó wà ńlẹ̀ tó vacancy yẹn kí wọn máa bọ̀ síbẹ̀ period kò bẹ́ẹ̀ lọ àbí mi ò ṣe dá. Hmm? Ah, eh, eh ìyàwó mi ti gbà ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ ìbílẹ̀ máa gbé. bá ṣe ẹ pẹ̀lẹ́ ìbílẹ̀ máa gbé ìbílẹ̀ máa ẹ níṣòro ẹ níṣòro rárá ẹ ilé tó bá kù nínú ẹrù yín ẹ kàn lọ kó wá so a fi yàrá tẹ máa máa gbé hàn yín ẹ ti gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ṣùgbọ́n pé àwọn èèyàn ya wèrè lẹ́dàá o tó jẹ́ bìlíìfù wípé lálọ́ọ̀dù olórí burúkú yẹn ó fẹ́ máa báyàwó àbúrò mi lájọṣepọ̀ eléyìí tó tún jẹ́ àkọ́bí ẹ̀ náà ó tún na something sí tó bá yẹ pé àwọn ọmọ ìlọ jẹ́ olójú kòkòrò ṣé o mọ̀ pé wọ́n máa gbà fún bóyá torí ẹ̀ gangan ló ṣe decide pé kán kúrò nílé òun. irú lálọ́ọ̀dù wa ni ẹ̀ láìṣe ẹ̀hàn náà. olórí burúkú nítorí pé wọ́n ní kí n má báyàn jà lọ́wọ́ yìí ni mi ò bá fáyà ẹ̀ mú mọ́ gàn káàbúrò mi tó kú mu mọ́ dáadáa ìbọn mọ́fẹ́ ni tó bá dẹ̀ yá a máa ní òun ìfẹ́ ìfẹ́ òye ìfẹ́ òdáyé ojoojúmọ́ ti gbé mọ́ wá ojoojúmọ́ ti gbé mọ́ wá lára àwọn ọmọ àlè ìfẹ́ ni láńlọ́ọ̀dù ẹ̀ máa jẹ́ lára àwọn ọmọ àlè ìfẹ́ ló máa jẹ́ bẹ́ẹ̀ ni. eléyìí dẹ́yìn máa ń play two twenty ẹ̀ náà. ah ó ń play ẹ̀ o. two twenty. but mọ́mì èmi ò rí nǹkan tó bá dùn ní nǹkan tó ṣẹlẹ̀ after all olùrànlọ́wọ́ la jẹ́ síra wọn lóòótọ́ kò sí nǹkan tó bá dùn ọ̀ǹtì nígbà tí mo mọ̀ wípé bàbá yín fẹ́ pa mí. pàyín kí ló dé tó bó ṣe ń pe fóònù mi tó ń ríngì continuously ó mọ̀ pé tí o bá ṣe pé ìyàwó mi ti sùn ó máa fura náà wáì wọ́n ẹni kí n tó máa fẹ́ sọ ó ti jẹ́ kó dàárọ̀ la. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run o ara ò kì í ṣòkúta o ah kí ló dé náà ẹ wo sọ fún o ẹ ìjà mọ nǹkan tẹ máa ṣe sí kọsìmínà fẹ́ di màdám nínú ilé yìí kí ló dé kí ló dé táwọn máa pè yín tẹ́yìn nígbè kọ̀. ó ti sú ẹ ó ti yánsìn ó sọ pé ó ti sú ẹ ṣé owó mọ̀ wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí lèèyàn máa fi ṣe nǹkan èèyàn kì í ṣe nǹkan girigiri tó bá pẹ́ tó bá ya ó máa padà di madam tó bá pẹ́ tó bá ya everybody ló máa mọ̀ pé èmi mo bí àwọn ọmọ méjèèjì wọ́ọ̀dẹ níyàwó mi ọgbọ́n ọgbọ́n lèèyàn máa ṣe ṣé èmi tí mo lọ dá ọgbọ́n tí mo ní ìyàwó àbúrò mi rẹ ṣé mo gọ̀ ni èmi náà ni màá mọgbọ́n tí wàá padà fi dìyàwó ilé ṣe sùúrù ok. ẹ wo ti sú mi ẹ wá nǹkan ṣe sí i. ẹ wo dáàdì ẹ mọ̀ kan ẹ jẹ́ kí wúmà yìí mọ̀ pé ẹ̀yin lẹ bí wa mọ́mì wa dẹ̀lélẹ̀ kí nǹkan tó rùn dẹ̀ tán lẹ̀ kẹ́yẹ́ gbé wa pamọ́ mọ́. ó ah! ṣe ọkọ mi ò ṣe mo dúpẹ́ o. ọkọ ẹ ò ṣe ọkọ ò ṣe nǹkan kan ọ̀rọ̀ àgọ́ ọlọ́kọ ẹ sọ lẹ́nu ọ̀dẹ̀ ni ó ń sọ pé jẹ́ kó mọ̀ jẹ́ kó jẹ́ kán rí gbọ́ ni ó ṣe lọ play fíìmù jẹ́ kán mọ̀ fún wọn gan kí wọ́n lè mọ gbogbo ẹ̀tàn délẹ̀ ṣé wò mọ̀ pé tí wọ́n bá ti mọ̀ ń sìn ẹ máa padà tètè padà sí square one yín ni ṣé ó dáa gbogbo gbà tẹ́ẹ̀rọ oúnjẹ jẹ tẹ́ ń sunú atẹ́gùn tẹ́ ń sunú ẹ̀ fún káàkiri yẹn ẹ ó de ló lákàyè ẹ̀ náà. ọmọ nǹkan tí màá ṣe ẹ ṣe sùúrù ẹ gbọ́ àbí kí n gbé òun lọ sọ́dọ̀ mi lọ sùn. wọ́n ní gbílọ̀. aláàbúrò ló mọ̀ ti tó jáde kí ló ṣe wọ́n ṣe bí ń pa ẹ́ ni. wàá fún ẹ wàá fún ẹ lẹ́jẹ̀. àtẹ kọ́kọ́ dé wa mọ́bìnrin ọmọ òjẹ́ ní màmá pariwo pariwo gbàdé òrìta. o ti tó má kọra mọ. ṣe ti wá ìwé pé ọkùnrin ni èṣù àrùn àti ikú tó wà nínú ayé nítorí èdè mo ṣe dèrò ọmọ ọlọ́run tí mo fi ṣe àgbélébùú And that is why my principle is no law. And I also believe that a woman should be independent and single. Ah, but mommy, báwo ni ká ṣe wá ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé ká máa bí sí ká máa rè sí àti wípé ọkọ lolówó orí aya èmi ní belief pé kò sí bóbìnrin ṣe máa wà láyé tí ò ní ládé lórí. béèrè tó kọ́kọ́ béèrè yẹn kò túmọ̀ sí wípé èèyàn ò lè bímọ o abẹ́ ọkùnrin kankan lè dúró sí nítorí pé tí èèyàn bá wà nílé ọkọ ó máa ń dàbí ìgbà tí èèyàn wà nínú ẹ̀wọ̀n ayérayé ni. ìkejì wípé. E ọkọ ló lórí aya yẹn ìyẹn ò sí nínú ayọ̀kà tèmi. ìwọ náà mo bó ṣe ń wò. mo bó ṣe rí wọn ní ìgbà tó ń drive iṣẹ ló ń ronú torí ẹ̀ ló ṣe l'accident. ó ń ronú kí ló ń rò. Ah, ó tún bí mi ni ọ̀rẹ́ náà ló ń rò náà bó ṣe wà yìí kò lè sùn kò tiẹ̀ lè díjú báyìí kò lè jẹ kò lè mu even oògùn ẹ̀ kò lè lò ó kàn wà restless ni. ah ok tókẹ́ kí ni nǹkan tó fẹ́ kémi ṣe sọ̀rọ̀ tó wà ń lẹ́ báyìí. please forgive forget. kó o dẹ̀ jọ kó o dẹ̀ dáríjì. ẹ̀mí mọ̀ èmi mọ̀ pé nǹkan tí màá bá ń bí báyìí náà rè mo mọ̀ pé nǹkan tẹ́jọ́ máa jọ sọ náà rè mo mọ̀ mọ̀ tẹ́lẹ̀ wá ni láti wá gbọ́ tẹnu mo fẹ́ gbọ́ àwáwí tó fẹ́ sọ ni kò lè jẹ́ kó lè mú so kí wá ní bísínẹ́sì tèmi nù yẹn wo wo wo tó kẹ́ ó ràbẹ̀ ni pé o ò ní nǹkan gidi tó fẹ́ ṣe ṣe tí wo bá rí nǹkan ṣe tó dẹ̀ níbi lọ èmi ní nǹkan tí mo fẹ́ ṣe. hold on can't you just look at him he has seen enough already He man ń ṣera wọn náà tó bá ṣe tán kó bá mi sáré. really. baby. it's okay don't worry just take care of yourself okay. máa bẹ̀ ó máa gbọ́ please take care of yourself. dúró náà. I really. Um, gbogbo nǹkan tí mò ń sọ fún yàtẹ̀kàn òótọ́ ọ̀rọ̀ ni mo sọ Felix is true um, he never cheated on you and he will never. ṣé nítorí pé mo ti jẹ́ kó wọnú ilé ìyá mi ló ń sọ gbogbo rubbish ọ̀rọ̀ tó ń sọ fún mi mo ní kó get out. kí ló ṣẹlẹ̀ kí ló fà mí kí ló dé kí ló yẹ fẹ́ fẹ́. kásán ọ̀rẹ́ àfẹ́sọ́nà ṣọlá pé mo. You must be very stupid. You mean, that's too much. Too much now. What is too much? Who the heck are you? I said, who are you? Nínú ilé mi, ìwọ wá ń gapá, ń galifant, kíní kan ìyàwó. Ṣé mo ti fún yín lọ́mọ àbí mo ti fún yín níyàwó? My friend, will you get out of my house right now? má bá mi sọ. I actually thought I was doing the right thing. I'm so sorry. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo tó lè. Ọmọ ọjọ́ kan báyìí tó lóhùn. Shuri, let me be sincere with you. At some point, I thought about it, but since I can't have you, we can't both lay down together. Ara òde kì í ṣe òkúta ló jẹ́ n bọ́ síta so that màá lè keep ẹ̀. Òun dẹ̀ ti mú mi o ti ká mi náà ni o ti fàgbà wọn mi. Ọ̀pọ̀ jọ torí Ọlọ́run find a little space in your heart and forgive me jọ. Àfọlábí, ò ní ìdàtí làágùn jìnnà. Um, èmi náà mọ̀ ọmọ wá síbí báyìí ni láti wá gbọ́ nǹkan tó fẹ́ sọ. Fine, I understand you. I know it's not easy to stay loyal to a virgin, especially when the opposite sex is not a virgin as well. But èmi mo mọ̀ reason tí mo ṣe ń keep virginity mi reason best known to me. But nǹkan kan ló kọ̀ dá mi lójú kò sí bí ọkùnrin ṣe lè love obìnrin tó kó má cheat on her nítorí pé bí gbogbo wa sọ yìí pé a nífẹ̀ẹ́ ọlọ́run gan tó àwọn kan wà nínú wa tó jẹ́ pé wọ́n ṣì ń rìn nílànà èṣù náà kò dẹ̀ ń ṣe pé wọ́n gba ọlọ́run gbọ́. that's a wise thought. you're right about that. ó lójú obìnrin tó lè ronú bó ṣe ronú yẹn but to be sincere i'm sure Afolabi loves you. I love her so much. I really, really love you. Mo dey were very sure pé kò lè ṣe irú ẹ̀ mọ́. Just give him a second chance. That's all I need, second chance mo fi ọlọ́run bá bẹ̀ and I promise you láàrin mi wà ọlọ́run ṣe ìkẹyìn wa níbí báyìí tí n máa fi wọlé àlàyé sàn I will never ever in my entire life ṣí obìnrin mi wò láṣọ it's a solemn promise I make please. ṣe fẹ́ lo ayé mi ni mo ṣe ń tọ̀ yìí. láíláí ṣọlá ò sọ̀rọ̀ ni ó jẹ́ ń wòran. Ah, mọ́mí gbogbo ọ̀rọ̀ tó ń sọ látẹ̀kan ni mo gbọ́ well why would she do such if she's not daft. ṣọlápẹ́ lẹ́nu ẹ̀ mọ́mí ṣẹ́gbọ́n nǹkan tọmọ yín sọ èmi ó lé mi daft anyway mi ò bá ẹ wí mi ò blame ẹ ṣé bí gbogbo nǹkan tí mọ́mì sọ ó ti wẹ̀ lọ́pọlọ ìyẹn ló ń gbé sọ́pọlọ kiri sí àbí mo rí náà mo rí mo rí mo rí pé o ti ń misbehave o ti ń ṣìwàwò ẹ wò ó mọ́mì ẹ jẹ́ kí mi sọ ọ̀pọ̀ fún yín bí mo ṣe mọ láìfù tèmi lò òun ni mò ń lò yìí for the fact yìí pé ẹni break up nínú relationship yìí pẹ̀lú dájú wa ìyẹn ò túbọ̀ sí pé bí láìfù tiwa náà ṣe máa rí nìyẹn náà bẹ́ẹ̀ mi ṣe máa lo láìfù tèmi òun ni mò ń i'm not a kid mọ́mi i'm an adult mo mọ nǹkan tí mo fẹ́ mo mọ nǹkan tí mo fẹ́ bí mo ṣe fẹ́ lo life mi kò dẹ̀ anybody tó lè change and ìwọ ọlọ́run ní jẹ́ kó pẹ́ kó tó yẹ. wo wo wo wo wo wo ọ̀nà tó tọ́ ni mò ń kọ́ bọ́ mi ṣọ́sí gbọ́ ìwọ náà dẹ̀ máa gbà ní ìwọ gangan gangan ó máa accept ọ̀nà tí mò ń kọ́ yìí ni. ọlọ́run jẹ́ kó pẹ́ stand for you. All the stuff around, I go back for you. Oh yeah, come legally, legally, come legally, legally. Everything is said, let's do legally, legally. Come legally, legally, come legally, legally. Step by step, let's do legally, legally. What do you like? pé mo fẹ́ kí aráyé sọ nípa mi pé mo ṣe ọba tí mo lè ṣe bẹ́ẹ̀ ṣe ń tọ́ ṣọlá pé ní ọ̀nà tí ò tọ́ yìí èmi ò nífẹ̀ẹ́ sí o mi ò nífẹ̀ẹ́ sí ọmọ mi tí nǹkan kan bá fi lè ṣẹlẹ̀ sí ọmọ yẹn pẹ̀lú ìrìnkúrìn tó rìn káàkiri yìí mọ́mí i'll hold you responsible for it. bí ẹnu ẹ sọ̀hún mú kó ní ṣẹlẹ̀ sọmọ tèmi lágbára ọlọ́run ah, ó ṣe ń sọ̀rọ̀ tí ò ní làákàyè lẹ́nu báyìí Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú kankan ṣẹlẹ̀ sọmọ tèmi bí mo ṣe fẹ́ kí ọmọ yẹn máa rìn kó máa lo ìgbésí ayé ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rọra lo ìgbésí ayé ẹ̀ lóye inú mi dẹ̀ dùn sí bíbélì náà dẹ̀ sọ wípé ẹni tó bá gbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu dandan ni kí ọjọ́ ọ̀la ẹ̀ dà ọjọ́ ọ̀la ọmọ yẹn máa dà ah, ah, kí ló ń ṣe tí ò ṣe nìkan rí ìwọ ni kó lọmọ bó ṣe máa tún ìrìn ara ìrìn àjò ara ẹ̀ tò ah, àwa méjèèjì ò ṣáà dẹ̀ lè wrong kí wọ́n sọ pé ìwọ ni wọ́n right kò possible. kódà kò sí wàhálà bóyá èmi ni mo wrong o bóyá òun ló ń ṣe nǹkan tó dalẹ̀ ẹ jẹ́ ká jọ máa pọ̀. Hmm. òun ló ń ṣe bóyá àwọn ló ń ṣe. wọ́n lọ tún ẹ ṣe kò gbọ́n kò gbọ́ràn sí mi lẹ́nu kó máa kó máa ṣe orí kò máa ṣe tinú mi ni màá ṣe. Sweetie, a day without you, I don't know what it's gonna look like. You you really got me today. I tell you, I'm, I'm thinking of um, losing my mind and trying every possible best seeing you every day. Oh, really? For real. Oh. So, what's it gonna look like? How do I get to see you again? Um, well, I'll call you some other time, okay? Are you sure? Yes. I'll see you some other time, darling. Bye. Mm -hmm. All right, darling. torí kọ́ láti gẹ̀tì yẹn nítorí sọ fún kébà ti gẹ̀tì yẹn tí orí inú rẹ̀ ti wà nínú mi tẹ́lẹ̀ mo lè ṣe kiri mo lè fi wà sí ẹ ìjọsìn kátákátá ibú ẹ̀ sí ẹ ẹ ṣọlá ẹ àwọn ọdún iléeṣọ láàrin mọ ṣọlá pé owó ṣẹjẹrẹ ìjẹrọ fún ọgbẹ nílùú ìṣàn wọn mú wa ẹ ìwọ dẹ wọ́n ṣe kiri wọ́n mú wa ẹ òde bẹ̀rẹ̀ at the end of the day òbẹ̀ mi ṣe rádaràda jọ kí n ju ẹnà wọ̀gán kó e fi jolẹ̀ ìṣàlàyé mi ṣọ bí mo ṣe jẹ́ dúlé àmì gateman àmì káṣẹ́lá ọ̀ṣọ́ mo tún fi mr gateman mgm mo fi sí jọ kí problem rẹ kó o mọ̀ sọ̀fọ̀ ọ̀fẹ́ ṣe wedding àbò mọ̀ sọ̀fọ̀ introduction ọ̀rọ̀ rẹ̀ kọ̀ kí ìdèrè ìjẹ́sọ̀fọ̀ ọkùnrin ẹni jẹta níjẹrin níjàrún different different man kọlọ pupa dúdú dèdè náà ló ń gbẹjọ kí n jẹ ṣé dèdè náà jọ ṣé àwọn ọgbẹ placenta rẹ lọdọ let me tell you something look at me very well look into my eyes you are not getting any younger ìpèyè rẹ kó gbòjòkó sọfọ you want to do your own introduction you want to leave this house and go to another place yorùbá bíbélì sọfọ iye ọkùnrin á fi ilé bara ẹlẹ obìnrin á another bara ẹlẹ àwọn àṣekiri they will now come together they will become one ìfilé ilé kọ́mọ sọfọ dáadáa òṣìṣẹ́ just wait change Eh? apc gan wọn ti change you wan change your life wo ìjẹ̀bú ẹ́ ṣe ti ṣe tán ẹ́ you are very stupid ah! wo láyéláyé ẹ má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ah, ordinary gateman lásán lásán kan. ẹ jọ rárá if mc mgm mr man. mo máa ń respect ah ṣọlá pé ṣọlá pé ah, ayé mi ti bàjẹ́ tán o. dèjé sọ̀wọ́ ní ayé àtijọ́ já ń gbọ́ ipe o ọlọ́run ló pe nù wá ó sì rànnù wá níṣẹ́ náà yìí má bàjẹ́ pátápátá ó yá mo ní kí ẹ wá wo ìyàwó ọ̀bùn àwọn ọmọ ẹ̀ wọn adìẹ adìẹ end of the day wọn bá wa dísọ̀fọ́ tètè má bọ̀ o àmọ́ tètè bọ̀ ayé bàjẹ́ o náà yanjú. To me it's a good thing and besides o kì í ṣe ọmọ kékeré wò ó Dayọ̀ kò lè yé ẹ nìyí oyún tí mo ní oyún ẹ̀sìn mà ni. oyún ẹ̀sìn look there is nothing like oyún ẹ̀sìn nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn because um, ṣé tá ìrówó lọ́wọ́ ni àbí kíni. it's not about money you won't understand. then make me understand Sholakbe make me understand look I am your friend hmm? someone you can confide in especially when it is a medical problem this pregnancy belonged to a wrong person. Who? Felix. ó lè dá ẹ lójú pé Felix ló lóyún. Oh, no, no, no, no, don't be scared. No? There is nothing to be scared about, okay? Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Wo ti ti dáa ṣòro yín lé yìí a traveler, travel we're going to America ibẹ̀ ló máa bí sí. ọ̀rọ̀ ẹ̀mọ mi. wo nǹkan ẹni I am happy about it the only thing is do not tell Felix about it. Oh, okay. okay? Shakara don enjo, eh eh shakara don enjo, eh eh shalape don't get bele ṣàkàrà dán ẹ̀ǹdù. gbogbogbogbogbogbogbogbo tó bá ní ọ̀rọ̀ rí kankan tó máa sọ kò wọnú lé lọ fún mi hmm. pé gbogbo ẹnu ẹ sàn ọ́n. Hmm. mọ́mi kí ni ṣó tán àbí kò tán ìwọ olóyún olóyún mọ́mọ́ sí lára pẹ̀lú gbogbo pressure tẹ̀ ń gbé ní wa lórí má ṣe lè má ṣe tán má ṣe lè má ṣe tán wo season film lọ̀rọ̀ tó wà lẹ́nu ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ò tí ì rìn lọ máa tẹ̀lé ìlú tí my friend will you go just go away with the advice. ọ̀dẹ̀ máa ń dùn báwo ṣe ń ṣe. ọ̀rọ̀ inú ilé wa ti tojú sú mi nǹkan tí mo máa ń gbọ́ ni pé ayé ń ṣèyàn bọ́ etí wo ni kó bẹ́ẹ̀ mi gbọ́ wípé ìyá tèmi ló ń ṣe mí àbí kí n sọ wípé ìyá wa ló ń ṣe wá nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ò yé mi mọ́. ọ̀rẹ́ honestly mi fẹ́ kó bọ́dà rẹ nípa gbogbo yẹn because èmi believe pé bí mọ́mì ṣe mọ ọmọ tọ́ ó náà ṣe ń tọ́ ní tiwọn yẹn ẹ̀yin lẹ máa lo làákàyè yín gẹ́gẹ́ bí ọmọ láti túnra yín kọ you know mi mọ nǹkan tó jẹ́ kí mọ́mí máa rò pé nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ó máa ṣẹlẹ̀ sẹ́yìn tẹ ẹjọ́ mọ́ even ìbejì tíyàn bí ń jọ kan náà wọn ò yàn bákan náà ìwọ tọ̀tọ̀ ló wà lọ́wọ́ wọn. ṣùtẹ̀ wá rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o kó wá fi bẹ́ẹ̀ dùn mí o bí òun ṣe tàbúrò mi ṣọlá pé sórí ọ̀rọ̀ mọ́mí yẹn ó kó sí lọ́pọ̀lọ́ pátápátá náà àtìgbà tó dẹ̀ ti sọ̀rọ̀ yẹn ló ti ń misbehave ẹ ṣe ló ń kọkùnrin káàkiri oríṣiríṣi yóò kàn ṣe jákujàku ó kàn àdì. ah anyway ṣorí ọ̀rọ̀ ṣọlá pín tiẹ̀ mọ̀ kó tó bá tó àsìkò ọlọ́run àfọwọ́tọ̀ ọmọdé ló ṣì ń ṣe má wọ̀ọ́rì yín ó ṣe problem but ṣé boyfriend ẹ Felix ṣé o ti mọ̀ pé olóyún ṣá. kò tí ì mọ̀ ẹ̀yẹ́ ò mọ̀. Joel oyún mi ni oyún yẹn oyún mi ló wà nínú ẹ mo dẹ̀ máa gbà á Felix tó bá insist kò fẹ́ gbóyin kí ni ká ti sọ ti ìyá ìyàwó tó ní òun ò fẹ́ níyàwó ṣebí tó bá fẹ́ níyàwó ló má lè gbọ́ mọ́. kí ló ń sọ tí ó dùn tí dókítà bá ti lè confam pé oyún wà nù ẹ̀ ní court gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ah oṣù tó yún dénú ẹ̀ ni mo máa calculate kí ló ń bá mi sọ. <laughs> Felix sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti dọ̀rọ̀ jù tó sẹ́sẹ́ yẹn àmọ́ sùúrù báyìí la fi pa ṣóyẹ lábẹ́ bó tilẹ̀ òun lè rí náà tí ká fi sùúrù tó ṣùgbọ́n ó dá mi lójú pé ètò ìdára máa ṣe. a ṣe sùúrù. yes. àná ah, wàhálà kò wàhálà ṣé o ṣáà lọ bá mi wo ṣọlápé. ṣọlápé gẹ̀ ṣọlápé but the last time tí mo lọ sílé wọn mo ṣàlàyé nǹkan tó fojú mi rí fún ẹ so o tún wá fẹ́ jẹ́ kí n lọ nísìn kó lè yọ mí gbóná dà mi lórí àbí. and ah, what are friends for? ṣé wọn lè domi gbóná lé mi lórí nítorí tiẹ̀ ni. so tí wọ́n bá forí gba nǹkan fún mi what's the big deal in it. tí má ti máa forí gba nǹkan fún ẹ níbi kan domi gbóná lé mi lórí mo lọ bìkan láìkí ni mo tẹ́ mo tún fẹ́ lọ lẹ́lẹ̀kejì kí n tún tẹ́ bó àbí kí wá dé afcast kọ́ lè máa fobìnrin bẹ̀ mí kí wọ́n lè máa gún wọn pẹ̀lú ìyàwó tiẹ̀ kò lè possible. omi gbóná wo ló fẹ́ dalẹ̀ ẹ lórí o kàn imagine na this is just your mere imagination o o tiẹ̀ jẹ́ kàn dalẹ̀ ẹ lórí náà ká tó mọ̀ bóyá o máa di afcast àbá máa máa fobìnrin bẹ̀ or something. àwọn ọmọ rẹ o lè bá mi sọ̀rọ̀ tí. dẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni ah, dundun ẹ ó ti ń látàjù nínú ilé tó o bá dẹ ṣọ́ra máa ń nù ẹ tọ́lú bí kò máa ń nù ẹ ó bẹ̀rù ṣe rí torí ìhà tí èmi àti yín kàn síra wa ló jẹ́ kí n fẹ́ sọ fún yín yìí sí cases beyond medical treatment. doctor kí ni mo máa ṣe you are scaring me right now. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n the only option left tèmi rí for now eh, ta lè tètè act on kíákíá ni pé ká let's let's add some spiritual backings ká ká fi gbáǹde. Doctor, mi ò mọ anybody. No, I don't have anyone. I follow wọn ba. Wọ́n náà dẹ̀ ṣàánú mi. Àbí ta ni mo wá ṣe báyìí? Ta ni mo ṣe tí ò dáríjì mi? Ọlọ́run má dáríjì mi, Ọlọ́run ṣàánú mi. Bàbá jẹ́ kó mọ ikú mọ́ mi lójú. Ọlọ́run ṣàánú mi, ṣàánú mi, Ọlọ́run ọ̀gbẹ́dẹ. Bàbá bàbá báwo la rẹ̀ báwo la rẹ̀. ẹ fọkàn yín balẹ̀ ìtọ́ni ló mú ṣe. Ah, bàbá ẹ má yẹ kó ṣe onìkan mi ẹ jẹ́ kí n lọ bá a ó máa ló níbi tó wà yẹn jọ. ìyá wa ẹ ní sùúrù kí ni wọlé yín fẹ́ dàgàn rí ẹ wo àfi kárí ẹ̀jẹ̀ rẹ̀ kan tí ó wẹ̀ fún látòrí tẹ dẹ́sẹ̀. bàbá kí ni eégún mi ń fa àròṣe tí ó jù ẹ jẹ́ kí n lọ bá ṣe bẹ́ẹ̀ mi lè mi lè jẹ̀lé lójú èmi á lọ màá lọ wẹ̀ fún ẹjọ́ ó yá ẹ jẹ́ kí n wá lọ wẹ̀ fún. ìgbà yìí làárọ̀ tẹ wá ń tẹra mọ́rọ̀ ọmọ. ọ̀rọ̀ ọmọ la pé ṣé mi ò ní tẹra mọ́ ni ṣé mọ́rọ̀ ọmọ la pé ẹ jẹ́ tẹra mọ́. ẹ wo ẹni tó bá fọmọ yìí ó ṣeé ṣe kó forí kó àìsàn náà. ta ni mo wá ṣe tàbí mo ṣe ewo nǹkan tó bá wà ní ọ̀rọ̀ yìí ni kẹ́ sọ fún mi o ẹ ṣàlàyé fún mi bó ṣe ń lọ ẹjọ́ bàbá ẹjọ́ ẹ bá fi kankan pamọ́ fún mi kí ló ṣẹlẹ̀. ó dáná tálẹ̀ tó lóyún tí ń bẹ ní ọmọ náà. ah Felix ni bàbá Felix lorúkọ ọmọkùnrin náà jẹ́ òun ní ọkọ àfẹ́sọ́nà àbúrò mi àmọ́ mọ́mì mi bọ́ ṣe wà wọ́n ti yà wọ́n méjèèjì wọ́n ti lé ọmọ ọkùnrin náà kúrò ní sàkání wa àmọ́bi tó wà mọ́ báyìí. wọ́n ń dà báyìí ẹ wo nínú aago lẹ́yìn tá à ń sọ yìí tóbìnrin kan báyìí tilẹ̀ lóyún fún wọn ọkùnrin kan ò tún gbọ́dọ̀ gorí rẹ̀ mọ́ lè tọmọ yín ti ṣe. lọ́ba ti lọ́ba tán. sọ́jà lójú rẹ̀. wẹ̀rẹ̀pẹ̀ ò ní ibi kan àwọn gbámú gbogbo àlọ́ fi ń já níjẹ́ ẹni bá máa bẹ̀ṣù jẹun ṣíbí rẹ̀ àgùn. ẹ bá wí fún mi kí n tọrọ ọkọ ajẹ́ nínú odò adágún lọ́lá kan. mo ṣẹ̀ṣẹ̀ wáá gba ọ̀rọ̀ ẹ̀ ni wípé ìgbàgbọ́ ìyá ò lè gbọmọlà that I should stop imposing my own things on you guys kí n fi yín lẹ̀kẹ́ live life yín but it is already too late. I know it's not. It's not. lọ́nà wo bàbá yẹn ti jẹ́ kó yé mi wípé virgin ló lè bá ṣe tutù tẹ́ tí ò bá dẹ̀ ti ń ṣe virgin tó bá lọ ṣe nǹkan mi lè ṣẹlẹ̀ o ẹjọ́ mi ò fẹ́ pàdánù ọmọ mi ò fẹ́ wàhálà please. ah mommy i'm a virgin. ah. ah wait wait wait wait wait wait. Um, I'm not sure I'm ready for this yet. Ready for what? You know what? I understand your fear, eh? Mini Jakodwa, eh? I'll be very subtle with you. Maybe. Come on. Uh, wait, wait, wait. Mm, I, don't, I don't think I want to do this. No. Come on now, baby. Don't start with this. I don't want to do this again. The mood is just perfectly right for this. Time travel, you don't understand. Experience is now, baby. <clears throat> Yeah? Wait, wait, Afolabi. That was like what you did the last time. Rejection, you know, nítorí sọ mi sí tàtí tell him if he tempts me. Tó bá tún reject him, àtúntò force temptation. How, how do you want me to cope? Hey, but Afolabi, try and understand me. Yeah, this thing is not coming from me. Baby, I will put you in the mood. This the right mood to act. Wait, wait, wait. I enjoy enjoying? I want to. No, stop. Stop, please. Stop, please. Ah. Stop! What's up with you now? Can I share? Ah, do you want to force me? I can't force you, baby. It's mine. Èmi náà ni mo máa padà ṣe olóko mi tó fẹ́ fẹ́ ni. Ah, mi lọ́kọ mi, but ìgbà wo náà la máa fi ṣe wedding to the mama máa jẹ́ bó ṣe I just don't want Babe, to do this. Mm, stop, stop, stop, stop, stop, stop! stop. virgin ni mi mo dẹ̀ ń kí ìbára mi fọkàn mi láti jọ ẹ̀mí ara nǹkan tí mo máa ń sọ tẹ kò máa ń pressurize wá gbà ẹ má ṣe báyìí eléyìí kẹ ṣe eléyìí lẹ ṣe títí títí títí títí títí ẹni lẹ ti ṣọlá kó débi tó dé lẹ́nu yìí tó bá jẹ́ pé bóun ṣe gbọ́ràn sí i lẹ́nu lèmi náà gbọ́ràn sí i lẹ́nu tí mo bẹ̀rẹ̀ sí í múra mi nínú pé tí mo ti lọ lose virginity mi nígbà yìí ẹjọ irú situation tó wáyé yìí ẹjọ báwo ni mo ṣe fẹ́ gbóló fún un. but ẹ ṣáàjì ká gbàgbé gbogbo yìí bọ́lá ń ṣàṣekọ́ gbogbo ṣe máa rí bí ṣe rí ìlú máa ṣe nǹkan tí bàbá mi ká lọ ṣe. Thank you. jákulẹ̀ ọkùnrin náà ni kì í ṣe lásán o. Mm-hmm. bẹ́ẹ̀ ni. Ah, báwo ló ṣe jẹ́ bàbá. ẹ̀yin kọ́ o ìyá yín ni ní ìgbà kan rí ìyá yín ti bọ́ ọmọkùnrin kan dòwò pọ̀ rí tó nífẹ̀ẹ́ ìyá yín dọ́kàndọ́kàn àmọ́ ìyá yín ò nífẹ̀ẹ́ rẹ̀ owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìnirànjúmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìyá yín fi májèlé sínú oúnjẹ fún tọ̀hún. ah mo sí mi. bẹ́ẹ̀ ni nígbà tó ń tọ̀hún ó padà mọ̀ pé ìyá yín májèlé ló fi sínú oúnjẹ fóun tó fi kú ó wá gègùn fún pé àárọ̀ ọmọdọ́mọ rẹ̀ ìgbèrora ìfẹ́ tóun jẹ́kù yìí náà lọ́mọ rẹ̀ náà yóò jẹ́kù. Hmm. so baba nǹkan tí ẹ̀ ń tọ́ láti sọ fún wa ni pé ẹ̀ṣẹ̀ màmá màmá wa òun ni wọ́n ń bẹ̀wò lára wa. irọ́ o ara ọ̀tọ̀ míì ló ìfìyà jẹ̀yà yín ó lè gba àna míì yọ sẹ́yìn náà. èèbò tí bàbá mọ́mì mi bọ́ ṣe wà yìí yàtọ̀ sí pé wọn ò rí ọkùnrin bá gbé wọn ò níṣòro kankan ẹjọ́ ṣé kò ṣe pé ègún burúkú yìí ṣé kò ṣe kórí èmi àtàbúrò mi ló ti máa wá já báyìí. wo lẹ́yìn ìwẹ̀ tó ti wẹ̀ fáàbùrò rẹ náà ìwọ náà padà wàá wẹ̀ fún yàá yín tí yàá yín ó sì máa ṣàdúrà fún ọ ìwọ náà ó sì máa ṣàdúrà fún padà. ẹ bọ tí bàbá ẹjọ́ tó yọ lọ́hùn ṣé tí mo bá ti wẹ̀ fún mọ́mì mi tán tán ti súre fún mi tèmi náà dẹ̀ ti súre fún un ṣé gbogbo ègún ìṣe gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ah, ah mọ̀nàkáì lágbá olódùmarè lágbára afá ifá kan ló sọ̀rọ̀ nbí ọ̀wọ́n ní sọ̀gbè ògbè sọ̀wọ́n rí. ọ̀wọ́n ní sọ̀gbè mo gbé sọ̀gbọ́n rí adé abẹ́sísí àfìyẹ̀pẹ̀ lẹ́gàn èyí tí fojoojúmọ́ ayé sọ̀kọ ẹ̀ lóògùn wọn náà ga kí mọ́lẹ̀ ó jàre ẹbọ ni kò ṣe ó láyé ló sọ dà ni mo ti fọkọ mi ṣẹ́ bọ́ ẹrú tó bá mọ ọwẹ ní bọlọfin ti jọ adé náà èyí tí ń lọ rèé rà tẹ́lẹ̀ rí wọ́n ní ọkà kí mo lè ọjà rẹ bọ́ ní ọ̀sẹ̀. ọkọ láyà o ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n o mọ́gìrì ò lánà aláǹgbá ò lè wò gèrè mọ́gìrì ò bàlá nìwọ̀ aláǹgbá ò lè wọ bẹ́ẹ̀ dandan ni bí a bá ṣe ra ẹni tá a pèrè ẹni ní kó má bá a dìjà o kí tọ̀tún pẹ̀lú sí o kó má lọ dá sí ni ẹ̀wọ̀n ìgbẹ̀yìn o ẹ̀wọ̀n àwọn tí ń bẹ níbẹ̀ gan bàbá sí mọ́lẹ̀.